Ẹ̀yìn ìyá wa, ẹ̀yìn bàbá wa, ẹ̀yìn ẹ̀gbọ́n wa, ẹ̀yìn ìlú káàkiri àátà àwọn àwọn tó ṣe ṣe àti lókè pẹ̀lú gbọ́nà àátà ẹ̀rọ ìwẹ́ àpéjì wa. Ẹ̀ẹ̀dẹ̀ àwọn ìmọ̀ mọ́sálásí wa náà wọ́n àátà àwọn méjì ẹ̀kẹ́kẹ́ tí kì nínú àwọn ikú pẹ̀lú gbọ́nà ẹ̀bàrà ẹni tó bèèrè question sọ pé mo adam ànábì ọlọ́run ipe káàsì mọ̀ ní bánàbí ọlọ́run pé máa ń ní àwọn èèyàn ní ọlọ́run ọba rán sí pé ta lọ́lọ́run ọba ànábì adam sí ó rán sáàlọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ tọ̀tọ́ ah, ah, bá ti bá bá sọ pé àwọn ọjọ́ owó ní ẹni tó bèèrè question tí wọ́n bá sọ fún pé kẹ́ni yẹn sọ̀jọ́ tọ́lọ́run ọba ń rú ìkébìlì kó sọ̀jọ́ ànáyìí ìkébì kó sọ ti àlìyáta pàtẹ́sọ̀ sọ́lá ṣe kó yíwa pípa jíjáàkì àmà àwọn ànájẹ́ ọlọ́run ó máa kọjá ó máa kọjá ànájẹ́ ọlọ́run ní ó kọjá ẹnìkan ṣoṣo náà akúnlélà àwọn àbá àtàtà fún fẹ́ ẹ̀gẹ́ tó gbogbo ẹ̀tọ́ ọ̀pá ti fún ní lẹ́dẹ̀ ìgbàlá lẹ́bí ọlọ́pọ̀lá tó máa tọ̀gbọ́n tó tẹ̀lé ní ìtẹ̀ àwọn ọmọ ọmọ yẹn tó wípé ta ọlọ́run ọba náà jí èèyàn lè já náà jẹ́ ọlọ́run ọba kò pé òun ìyàwó rẹ ọmọ rẹ ẹ̀rẹ́ rẹ̀ ẹ́ ànájẹ́ ọlọ́run ànájẹ́ àádọ́ ìgbẹ́ èyí jẹ́ lápọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní mo sọ̀rọ̀ pa táìmù ọ̀rọ̀ òòrùn pé ìṣáàrùn ní ṣe pẹ̀lú òòrùn mo wẹ́wẹ́ wẹ́wẹ́ mo fi dáadáa mo ní àwọn àsìkò oòrùn ó ní ṣe pẹ̀lú yíyọ àti wíwọ̀ oòrùn tán ìdájì mọ̀ pé ìjà mi ṣe ó ní wípé mọ́tírìbù wọlé nígbà tó òun bá wọ̀ bọ̀ tó òun bá wọ̀ tán yóò kú dámọ́ tó kù sọ ní tamatoko ara òun ni tí tamatoko bá wọlé ìgbà wọlé kọ́lù ní ilé ìgbìmọ̀ àkọ́ẹ́ṣà tí mo rò pé ká ń tún sọ́mìgbà yìí pé àbàbá wa sàlàyé pé tọ̀ Nigeria is country but àwọn náà sọ pé a kàti take our cup kéèyàn ṣiṣẹ́ kó kálukú wá jẹ̀rù ìdí tó kì í ṣeré but ní iṣẹ́ tà ń ṣe náà tó báwọn èèyàn ká kún ni wà ẹ́fọ́ọ̀tì àwọn àkàtọ́ ṣe náà ló fi lórí gbogbo àwọn méjì ẹ̀pà tábà sí mọ́sálásí ti wà ní lórí wà lókà gọ́ọ̀mẹ̀ntì tó bá mùsùlùmí náà fúnra wọn ẹlòmí lò lẹ́jú ní lọ́bá ń sá ní ibi jẹ́ iṣẹ́ táwọn èèyàn ń ṣe wọ́n ní táìmù dábí ń jẹun wọ́n ní táìmù dábí ń sọ̀rọ̀ wọ́n ní táìmù dábí ń ṣe fàájì ẹgbẹ́ sọ́dọ̀ àwọn jẹ́ ọ́fíìsì mi àwọn kọ́lé tó mẹ́ta lọ́dún kọ́lé tó mẹ́ta lọ́dún lè jẹ́ àwọn jẹ́ ọ́fíìsì yìí iṣẹ́ ìgbàgbọ́ òdì mọ́ ìdúgbà àtàwọn olùdó lọ ẹ̀hẹ́ táìmù láti fi ń kírùn yóò wà káàkiri ìsíríọ́sì káàkiri ìsíríọ́sì tàbáwà ń bí iṣẹ́ ìrún táǹkì ń bí iṣẹ́ náà kò fẹ́ẹ̀ ju bí méjì lọ zuru àtàkùnrin náà àtàkùn rẹ̀ sì fẹ̀ dáadáa tó tó ẹ máa bá àmùsùnmí tábà kó jọ tí wọ́n bá béèrè fún táìmù láti kírùn gbogbo òun táǹkì ìrìn kámẹ́jẹ káwọn èèyàn kan náà mùsùlùmí lọ báyìí wọ́n bá jẹ́ àwọn mùsùlùmí yóò jẹ́ pé kí ni wàhálà náà tí bá lè kí ìpapọ̀ náà bá sọ àdìlè ráyè tẹ́lẹ̀ fífí ní láti lè kí ní ipò tó ń bíṣẹ̀ ìlú wa ti táyé jùlọ kátẹ́kẹ̀ẹ́ fi ọ̀sìn ọlọ́run ó sì kọ́ wa wọ́n ṣe so ìyẹn báyìí tẹ́ ìyí tó tún wà ní báyìí òun kí ni ká ṣe pẹ̀lú tàbí àpẹrẹṣàn eléyìí situation tó jẹ́ different situation lè tí ma mú bá slump káwà àkántà wà lẹ́yìn káwà take care ká take care ká lè bọ́ sí take care ká take care bá ti wọlé tó káwà yóò máa ṣe wọ̀lọ́ àwọn táà ṣe èèyàn gan tí ò bá take long time táà fi ṣe táà kọjú sẹ́yìn táà sọ̀rọ̀ àti tó lè jọ ìlú náà padà ìgbà tí bàbá yìí wà mọ̀ lọ ẹ̀sìn pẹ̀lú kámẹ́ríkà kámẹ́ríkà ìtẹ̀yìn tí ó tó ń ṣe. Then bákan lóra tá a fi táǹkì méjì méjì lẹ́yìn tá jẹ́jẹ́ rẹ̀ fúra rẹ̀ a lè ké táyì bá gbà a Then táìmù àsìkò oorun ìyẹn òpàlẹ́wà káàkiri káàkiri àwọn àbá. Then àwọn akọta àwọn ọ̀rọ̀ olùdó àbẹ́kì ló wà tó wà bẹ́kì o. Ó wà bẹ́kì o. Nítorí ọba wí fún wa kìí ṣe pé kákan ti ẹni àkọta ọlọ́ni òru zì nájákòm ní ìdàkùnrin náà. Tá a bá fẹ́ lọ kírun ká wu ọ̀ṣọ́ ni ọlọ́ọ̀bá wí ọ̀ṣọ́. Ẹ́ gbogbo ilé ìbá ti gbégbá sí ìgbàgbá náà lè dé kí ẹ̀fọn ti rí lẹ́tọ̀ ọpọlọ àwọn èèyàn. Dín ìtòsí gbégbá ẹ̀kọ́ ẹ̀ka ọkùnrin àtàbà fún ìrìnàjò ẹgbẹ́ yẹn gbà ìwọ́n ya yìí yìí ìgbà ẹ̀rọ kọ́dọ̀ síná wọ́n mú wá ya wọ́n pín kó sanwó fún ó sanwó fún káàkiri ẹ̀sásáìdì madness ìjẹ́kó tó wà lọ fi pàdé ọlọ́ọ̀gbẹ́ ó méjì sẹ́yìn ẹ́ tó ẹni tí ó tẹ́kì ẹ̀ sí ọdún bọ́ tó bá bẹ́ẹ̀ tó pọ̀ báwọn èèyàn ṣe ẹ̀sìn kẹfẹ́ ìyá àwọn èèyàn ní hóòdù ló lọ pọlọ wa ẹ̀mọ̀ tí má jẹ́ fẹ́ fún apá tẹ́ṣà ẹ́ ọlọ́run uh, àná

àmọ́ ọlọ́run àwọn ohun tí yóò tó kan appreciate fún apá ṣe pẹ̀lú situation tàbí so àwọn ilé yẹn báyìí then uh, àkàrà tààrà ìyẹn àlàyé rẹ̀ láti pọ̀ wọ́ọ̀dù tààrà èdè Yorùbá ní ọ̀ wọ́n jọ pé kò ní ìtumọ̀ tó dáa èrò pé àwọn mùsùlùmí Yorùbá náà ló sọ ilẹ̀ àwọn bá fẹ́ bá àwọn mùsùlùmí ló kọjá ní oṣù pọ̀ yìí wọ́n ti láti wọ àwọn òwe tó bá wọn máa má gbé kàrá rẹ̀ kọjá mọ́sálásí wọ́n ti kí nìkan ẹ̀ẹ́dì méjì pé àwọn atákàfẹ́ sọ mùsùlùmí tó mẹ́fà ló kọjá ní ọ̀tọ́ ẹ́ ewé ẹ̀ wọ́n ń pẹ́ kíní kàkà wọ́n ń pẹ́ kà máa mú wọ́ọ̀dù tó wà ní sọ́dákọ̀ sọ́dákọ̀ ni nǹkan téèyàn ṣe tó ṣe kó ṣe torí ọlọ́run àmọ́ ó ṣe fẹ́dà ọlọ́run ó bẹ̀rẹ̀ bí ó sì lè ṣe fọ́lọ́run ọ̀pá náà ẹ́ yóò já ń fà ní fẹ́dà ọlọ́run àmọ́ tọ́ ara ọ̀nà tẹ́yà lè ṣe sọ́dápọ̀ ní kó fún ìyàn ló lóúnjẹ àmọ́ kìí ṣe sọ́dápọ̀ ní tààrà àmọ́dáṣe ìtàwọn ìjọba pé tààrà nìkan ọ̀fẹ́ ẹ́ amọ́tẹ́yìn àbá ti wò ó gbà àwọn kátà pé tààrà èkú àkàrà ẹlẹ́kọ gbogbo àwọn kátà àti èéjẹ lọ́jọ́ lásán ẹ̀hùn adọ́dí ẹbọ pé ó kí ọdá fún wọn ní tó kù bá fún ẹ̀fọ́ àkàkà ìwé lè àtàkì tí wọ́n náà bá bẹ́ ṣe lọ́dá pọ̀wọ̀ lọ́dẹ̀ gbóúnjẹ chicken republic hmm? sì má tàjẹ́ ìjà àpọ́jú kò ní jíjẹ́ sàárà àti wọn lápọ́jú ló mọ̀ wákàtí oúnjẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹgbọ́n kò sínú Islam tápọ́jú bá ní ìjà sí tàbí àti ìjẹ́ bọ́ tó báwọn ẹni ló sà wípé nǹkan tí bá ti ń ṣe òun lẹ́ẹ̀ máa bí ṣe sọ́dá pọ̀ pé kó ẹlẹ́kùn ìfọ́lójú tẹ́lẹ̀ káàkiri tó ṣe fún pé kó máa gbé lọ bẹ́ẹ̀ kọ́ òun ọlọ́run bá lágbára àti gbé tí ń ṣe ọlọ láìmọ́ gbé sára ẹlòmí jẹ́mọ́tì fẹ́ fún ẹ̀ní nǹkan kó máa fi rárá kò kára wọn sọ́dápọ̀ ní oore tẹ́yàn ṣe fẹ́ lòmí tó ṣe wípé èèyàn gbé ń retí olú ọlọ́ àwọn èèyàn wá pọ̀ tó lóṣe fún ju gbogbo àwọn abọ́dún káàkiri lọ èèyàn wà ládùúgbò rẹ ọmọ tó lè lọ léèwé táwọn léèwé rẹ sọ́dápọ̀ ní ọmọ èyàn tí òrò jẹ ó sẹ̀sẹ̀ wá rìn ó wà máa wá bọ́jú àwọn ají tí àwọn arọ àwọn ilé kàkàrí ẹ̀mà wá gárájá tí ó wà jẹ́ pátá jẹ́ ó máa tó fún wa sábà ní ìgbà tí sáà fún wa tó bá kò dìgbà tó bá tó ṣe yẹn ọlọ́run bá gbà pọ́ìntì pọ́ìntì ìdínà fún fi fún ìgbẹ́ dákùn kó pápọ̀ mára wọn

ẹran gbọ́mọ táǹgbà àwọn mọ́là ń jẹ́ ni èyí wá ní pé á èyàn pẹ̀lú àwọn ẹgbẹ́ jẹ́lẹ̀ bí ẹ̀bá ti sọ bá nǹkan jìnà fún sí ẹ́ tó o bá rẹ́kọ́lọ̀ ń gbàjúwà rẹ̀ tí wọ́n lábá ti ṣe fún ara rẹ̀ ìwọ náà lè jẹ́ ní ìdó bá mú òfin tó lápọ̀ bá mú èèyàn ọlọ́run bú gbọ́ then tó lè àtẹ́ǹdì jùmọ́ ó lè àtẹ́ǹdì àmọ́tẹ́ ìfọ̀nà yẹn lórí ẹ̀ òbí yàn tó kún tí èṣe mùsùlùmí tẹ̀ lè àtẹ́ǹdì àtẹ́ǹdì tó ti sí ẹ̀yẹ́ lè àtẹ́ǹdì ṣùgbọ́n yóò ní bá wọn wí tán wí ẹ̀rọ kan bò mọ́lẹ̀ náà ni àti èyí báyìí ti ṣe mùsùlùmí ìsìláàmù wà láwọ̀ ká sọ̀rọ̀ àdúrà fún lẹ́yìn ìgbà tó bá kú tán èyí ó sọ̀rọ̀ àdúrà fáwọn èèyàn tó wà láyé èyí ó kí àwọn èèyàn tó yàn kú fún àmọ́ ọ̀pẹ́ èèyàn ti kú lè ṣe mùsùlùmí ààrin ọlọ́run àtẹ́rù rẹ̀ ló wà lámọ̀lẹ̀ àkúrẹ̀ then àwọn ndụ láti gídà ráwí ìyẹn máa gùn láti ansa then ìyúrò sáré òun náà gùn láti so ẹjọ àwọn yòókù tó kú pẹ̀lú ọgọ́lọ́run a ma ansa ẹ̀sùn mọ̀ ọlọ́run bá yóò fún ọ̀tọ̀tọ̀tọ̀.